láìkú ààrẹ muhammadu buhari àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà wọ́n ṣe ayẹyẹ ìdágbére fún un tí àwọn àgbábọ̀ wọ́n ní ogún ọdún yóò mà kú ọ̀la bá a bá dá ọjọ́ ọjọ́ apé bá a bá dá ìgbà ìgbà kò àgbáríjọpọ̀ àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà ṣe ayẹyẹ ìdágbére fún ààrẹ muhammadu buhari kó tó kúrò ní ilé ìjọba bẹ́ẹ̀ bá gbàgbé ọdún 2015 ni ààrẹ buhari gba èèkù ìṣàkóso ìjọba gẹ́gẹ́ bí ààrẹ tuntun orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n báyìí ààrẹ tuntun àná ó mà ti di ààrẹ àkúwórí may 29 ó kù ọjọ́ díẹ̀ báyìí tí ààrẹ buhari yóò kẹ́rù káàsá rẹ̀ kúrò ní ilé ìjọba fún ààrẹ tuntun tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn aṣíwájú bọ́lá ahmed tinubu ṣe oyin sí oyin wọ̀ nílé ayé ìlú Daura ni ààrẹ Buhari yóò padà sí báyìí gẹ́gẹ́ bí ohun tí Buhari sọ Tinubu yóò wá di ààrẹ apàṣẹ wàá aṣíwájú Bọ́lá Ahmed Tinubu o ọlọ́run yóò bá ọ ṣe òṣùká bàǹbà kò rẹrù àgbà ọlọ́run ní bá ní gbé ẹrù níbi tó wúwo kí ọlọ́run bá Tinubu ṣe o. bí ẹ bá ń gbádùn ọ̀kan ọ̀jọ̀kan àwọn fídíò tí à ń jù sórí ẹ̀rọ ayélujára ẹ má gbàgbé láti bá wa subscribe kẹ́ join channel wa ẹ ṣé o.